الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته èyí لا تشي علي àlàyé لوري lórí زكاة الفطر fitr èyí tí wọ́n ń pè lọ́dọ̀ wa ní jaka eléyìí nínú àwọn kan tí Islam ṣe ní ọ̀ranyàn ni àmọ́ kí nìdí tí islam fi mú kìíní yìí wá pé káláwé ọyọ́ fáwọn aláìní ń bẹ nínú hadith afáwa abdullah ibn abbas radiyallahu anhu bí ń bẹ nínú sunan abi dawud àti sunan ibn majah pẹ̀lú ẹgbàá tó lálàáfíà àníbi sallallahu alaihi wasallam ó ní farada sallallahu alaihi wasallam zakat al-fitr òjíṣẹ́ zakat al-fitr lọ́ranyàn lérí wa tuhuratan lis-sa'im kó mímọ́ fún aláwẹ̀ nínú láwíwá rọ́fà nínú àwọn ìsọkúsọ àtórí aláwẹ̀ ti sọ àbáwọn nǹkan tí ò dá tó táláwẹ̀ tó ti tọwọ́ aláwẹ̀ bọ́ lásìkò àwẹ̀ yẹn kọ́lọ̀ ń lè bá fi ṣe ìfọ̀mọ́ rẹ̀ bákan náà wà tó ẹ̀nà tẹ́lẹ̀ sallallahu alaihi wasallam onífàmì adáha qabla salah fẹ́yà zakatu maqbula ẹni bá yọ síwájú ká tó kírun zakatọ́lọ́run ọgbà nìyẹn ومن أداها بعد الصلاة فهي الصدقة من الصدقات tí ẹ bá yọ lẹ́yìn ìgbà tí ẹ kírun tán sọ́dákọ̀ ló ṣe yẹn ọ̀kan náà sọ́dákọ̀ ló ṣe yẹn a nǹkan tá gbọ́yé nínú hadith tó ti síwájú yìí ni pé ìdí tí ọlọ́run bá fi ní pé kí a máa yọ zakatil fitr tá nẹ́bí dẹ̀ fi ṣe lọ́ràn yẹn léwa lórí a bákan náà òun ni àsìkò àtàmọ̀ yọ àtàwọn tá yọ fún kọjá láìní a àwọn owó láyọ̀ fún aláìní ni tí ò ní gá tí ò ní go particularly ẹni tí ò bá ní oúnjẹ tí ó jẹ níjọ ọdún bákan náà ìdájọ́ rẹ̀ ìdájọ́ rẹ̀ ní ọ̀ràn yàn lọ́jẹ́ ó lálàáfíà láti inú sọ́ìlì Bukhari sọ́ìlì Muslim nínú hadith àfáwà Abdullah ibn Umar ó ní fọ́rọ̀dọ̀ sallallahu alaihi wasallam zakat al-fitr sa'an min tamar òjíṣẹ́ ọlọ́run ọba ti zakat al-fitr tamur ambo asala yóò díwọ̀n tí ń jẹ́ sọ́ọ̀rù nínú làbídò ni àbí ṣàìrò ni lórí ẹrú àtọmọlúàbí lórí ọkùnrin lórí obìnrin wọ̀sọ̀gírò wọ́lkẹ́bí àgbàlagbà ni àtọmọdé ni àníbi ni mínà mùsùlùmí nínú àwọn mùsùlùmí tó túnmọ̀ sí pé mùsùlùmí ní ọ̀yọ́ ó kéré ni ó dàgbà ni o ìyẹ́ làwọn afáàfin wọn alábẹ́ hadithi yìí pé àníbi ọ̀kọ́ yóò ní sí sallallahu alaihi wasallam ẹni bá ti dáyé ni kódà wọn ọba àbí ọmọ ní ọdún kọ̀ọ̀la àbá ilé ẹjọ́ ọdún láì tí kírun eid wọ́n yọ zakatil fitri fún alábẹ́ bẹ́ẹ̀ òun ni pé ọmọdé títún bẹ́ẹ̀ wọn nínú tó dájú táwọn onímọ̀ tó kọ́ wa ní pé ká tún pa àwọn ọmọdé náà sẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ wa ká tún máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìwọ náà yọ ó ti yọ òkè zakatil fitri ni wọ́n ń pè so àá lọ gbé fáwọn aláìní tóun náà bá dàgbà òun náà ti máa gbọ́n yóò ti máa yóò bá lérí pé bàbá mi ìyá mi àwọn tó tọ́ mi wọ́n tọ́ mi lórí pé àmọ́ yọ zakatul fitr nígbà bá gbààwẹ̀ tán àníbi ní sallallahu alaihi wasallam wípé ká lọ yọ síwájú kí a Sa'id ibn Musayyib wa dhakara isma rabbihi fasalla wọ́n tún sí pé ó ti jèrè ẹ̀dì ìwù tó bá yọ zakatul fitr lẹ́yìn ìgbà yẹn wọ́n wá tó ń lọ kírun ẹ̀ǹtì kọ́lọ́ọ̀bà kọjọ kó ṣe bákan náà ọpọn dandan lórí mùsùlùmí tó dẹ̀ lágbára lórí oúnjẹ tí ó jẹ níjọ́ ọdún àti tí ó jẹ lálẹ́ ẹjọ́ ọdún èyí tó bá lékún yẹn kọyọ zakatul fitri ní ibẹ̀ eléyìí ló tẹ̀wọ̀n jù ní ọ̀rọ̀ tí àwọn onímọ̀ sọ bákan òun náà ni ẹ̀rí gbè jù nínú àwọn ọ̀rọ̀ tí ó tàtọ̀dọ̀ àwọn onímọ̀ wá bákan náà èwo etí ní òǹdíwọ̀n tí ó yọ sọ́ọ́rù kan mintamor àwòṣàìr àbí èyí tí ó yọ tí wọ́n ń pè ní sọ́ọ́rù yìí àwọn oúnjẹ tá a bá ń jẹ èyí tí ọ̀wọ́n jù tó dẹ̀ lẹ́ẹ̀sì jù tó pé àwa náà ń jẹ ní ọ̀pọ̀lọpọ̀ gbà eléyìí ni àwọn oúnjẹ tí ó yọ a lè lo rice lọ́dọ̀ wa a lè lo ẹ̀wà gbogbo àwọn oúnjẹ tí wọ́n wọ̀n bíi sẹ̀mó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káyọ fáwọn tálíkà àdíbí gàrí ṣọ́un kan tánibí Muhammad sallallahu alaihi wasallam sọ yìí ó ṣe dédé 2.2 kilo tí ẹ bá yọ 2.5 bá láìsí bákan náà tó bá yọ 3 bá láìsí èyí tó lékún yẹn kó ní mú lẹ́mí sọ́dákọ̀ èyàn lè ra 5 kilo fẹ́yàn méjì ó lè ra 10 kilo bóyá nínú rice àbí bí ìṣẹ̀mó kó yọ kó fi ṣe dédé bí èèyàn mẹ́rin ó bá yọ bí 50 so yóò lọ yọ 2.5 2.5 àbí kó calculate ẹ̀ ní 2.2 èyí tó bá di lékún 2.2 kilo àlékún nìyẹn yíò wọn mọ̀ jẹ́ sọ́dákọ̀ bákan náà èyí wá lè sọ pé à oúnjẹ láyọ sáà lè yọ bí owó ni àlèyówó

ó sọ wípé àwọn ọmọ yóò sàkátìlì fítìrì yóò sọ àmì tọ̀hán sọ́wọ́ kan nínú oúnjẹ ni èyí wọn ni pé gbogbo ìgbésí ayé àníbà Muhammad sallallahu alaihi wasallam tó fi wà pẹ̀lú àwọn sọ̀hábà wọ́n máa ń kilo bákan náà a lè lo múdù ó máa jẹ́ múdù tó bá yẹ pé agolo míìkì ni méjìlá ni ilé yìí àwọn nǹkan tó súnmọ́ àwa táwa lè fi yọ nìyẹn agolo míìkì méjìlá fún erí kan ó ṣe dédé múdù mẹ́rin ó ṣe dédé sọ́rún kan ó ṣe dédé 2.2 kilo fáwọn tàbá fẹ́ lo kilo eléyìí ni nǹkan tí àwọn ẹ rí pé gbogbo ọdún tà níbi lò láyé mẹ́jọ tó fi lọ zakatil fitr kò sẹ́gbàá wa kan tí wọ́n ló lo nǹkan nítòtayó oúnjẹ àwọn sọ̀hábà rẹ̀ wọn ò gbá wá tẹ́nìkan lò tayọ oúnjẹ àárọ̀ ẹnìkọ̀ọ̀kan wa náà oúnjẹ ní káwa náà yọ bá fẹ́ fún ẹ àwọn wo ni wọ́n lọ bá wa ra oúnjẹ yẹn tí wọ́n dẹ̀ bá gbé fáwọn mẹ̀kúnnù tó dẹ̀ ọfọkàn balẹ̀ pé wọ́n ṣe bẹ́ẹ̀ a lè kó fún bá wa lọ rà fún wọn bákan náà nínú àwọn tó ṣe pàtàkì tó ẹ̀ẹ́dìlẹ̀ eh, fífìr ó kọjọ́ méjì àbókọjọ́ kan gẹ́gẹ́ bó ṣe lálàáfíà nínú láti ọ̀dọ̀ àfáwà Abdullahi bin Umar wa gẹ́bí náà fi ṣe sọ òun mọ́ ti ń yọ láti kókọjọ́ kan àbójọ́ méjì tí a fi sọdún ló ti ń yọ kalẹ̀ eléyìí ni àsìkò jawaz waqtul

tó tí èèyàn bá wá yọ́ tó bá fi wá di pé èèyàn lọ sí ahid àníbi ti jóyé wa níwọ̀n àgbà tó ti wá síwájú pé fàyà sọ́dakọ̀ tó nínú sọ́dakọ̀t sàárà nìyẹn so wọ́n wá ní tó bá já dẹ́yìn ọdún kọ́ tẹ́ni tí ọ̀yọ́ tó bá fi di pé wọ́n kírun ahid òun náà yọ ayọ̀ zakat el fẹ́tẹ́r àmọ́ o sọ́dakọ̀ ló ṣe wọ́n ní ìwọ tọ́lọ́wọ́n ọba yóò mọ̀ tọrọ istikfar tó kọ́lọ̀ ní kọ́ yọ lákòókò kan kọ̀ yọ lákòókò yẹn àmọ́ ìwọ táwọn ènìyàn yóò tún yọ fún wa eléyìí ni ṣókí níbi ìṣàlàyé lórí ìtànpè ní zakat al-fitr àmbẹ̀lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ bá kó ṣe ní rọrùn fún akọ́dẹ́gbà níjọ sí fún wa أقول قولي هذا أستغفر ولكم وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب عليكم ورحمة الله وبركاته